أسماء القرآن السنة التي تقدم يا الله ماذا ṣùgbọ́n màá tètè kọ́ ọ̀rọ̀ bá sọ ní ìparí ayé àtijọ́wájú nípa ìlà wípé wà ìnà ẹ̀dáàmú ọ̀lẹ́ ọ̀bẹ ìnà ọ̀hán tẹ̀lé ìyẹn ọ̀nà àlè. tí ọkọ bá kú ní mú ọkọ ìyàwó wọn lẹ oṣù mẹ́rin ti pé oṣù mẹyàwó ẹ ìyàwó bẹjọ sùn orojọ wọn pàkíyèsí ọkọ kọ padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ ó lè kó tó ti jẹ bẹ́ẹ̀ ó pinnu láti kọ ìyàwó rẹ̀ lẹ ọkọ lẹ Ọlọ́run olùkọ́ ni olùmọ ẹni ìgbà tí ọlọ́run bá ti dárúkọ kíkọ̀ sílẹ̀ mẹ́rin ọlọ́run bá fẹ́ wá fún wa ní àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ nípa àwọn ẹnitọ́jú ẹmọ́ kíkọ̀ obìnrin sílẹ̀. ọlọ́run ni wọ́n mú kọ́ lọ́kọ́ tó yẹ kí wọ́n tọ̀ lẹ́rí ẹ̀rùn ṣe ìnáta láta والمطلقات àwọn obìnrin náà bá kọ̀ sílẹ̀ tí wọ́n jẹ́ ìyàwó máa tọkọ lòun ọ̀fẹ́ wọn máa ọdẹ mọ̀kọ́ lákọ̀ọ́nù. torí pé nínú àwọn nǹkan tó fi hàn wá kíkọ́ obìnrin sílẹ̀ náà èyí sì nǹkan tí ẹ̀rí à ń lọ síbi rẹ̀ àbíkó obìnrin ọ̀sọ̀rọ̀ kọ́kọ́ kó sílẹ̀ ẹsẹ̀ntì kẹrin àti wàá lọ síbi rẹ̀. Àdìsẹ́ mẹ́fà Mùhàmmẹ́d sọ̀rọ̀ àìsẹ́lẹ̀. Ọlọ́bìnrin yóò kú tó bá tọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ pé kọ́kọ́ ń sílẹ̀. Láì sí sábàbí kan pàtó. Láì jẹ́ kọ́kọ́ yín ní. Onígbòrò àti ọ̀tọ̀rọ̀ nù wọn sọ fún wọn kọ́sì wàá kọ́ lẹ̀ ọ̀tọ̀rọ̀ láti ẹ̀rọ kí ti tọrọ ọ̀tọ̀ gbígbọ́ kásìkà ọ̀tọ̀ ọwọ́ kọ́kàn tọrọ pípọ́ kọ́ òǹlẹ̀ yóò mú wọn fún wọn àlẹ́ lókè ìgbà tí o bá sí sábà dìgbà lọ́jọ́ ẹ̀mí o obìnrin tí wọ́n kọ́ ọ́ tí ò jẹ́ ìyàwó náà àti ọkọ gba tiẹ̀ òkú wọn fi ọ iná ló mú kí òkè rẹ ó létòmọ ọkọ gba tiẹ̀ ọkọ ọkúnyàwó lọfàá ni wọn fi sọ pé ọbẹ̀ yìí a ọmọ dùn ọkọ gba tiẹ̀ wọn ọ níyàwó lọfàá ni òtítì mọ ọlọgùn ọkọ gbadìẹ owó lọfà ní òfin máa sọ fún ọkọ gùn ní ọ ọlọ́dọ́dọ́ àti kékeré kọ̀ gbadìẹ mọ́ àlá tó owó léyàwó mọ́ ọ̀rọ̀ má wàhálà dé wàhálà ó dé ní bàmù wọlé ìgbẹ́ dọ́wọ́ ẹ̀kọ́ yàwó ọkọ ọkọjà rẹ lọlá fìyẹn kíkọ obìnrin sílẹ̀ yẹn ọkùnrin ọlọ́run tó lágbára ọlọ́run tó bí wọn nítorí pé ọkùnrin ní agbára àti lè débi lórí ó ní agbára àti lè sàmúmára sàfáradà ní èsì onígbónára onítàràpọ̀ tuntun títí nǹkan bá ṣe kò ní lè pámára bíi tàwọn obìnrin lọ́kàn lọ́nà ilé obìnrin lọ́wọ́ torí tó bá ṣe obìnrin lọ́nà ilé lọ́ọ̀nì ọlọ́run ọmọ ìgbà tí ìwà máa kọ́kọ́ ojúmọ́ ṣùgbọ́n lọ́wọ́ bá ti lé ọkùnrin lọ́wọ́ nítorí pé ọkùnrin pẹ̀lú bọ́lá ń ṣe dá àdàmúmára tó lọ fún un òun ò lè ṣe sùúrù òní bìlò òní bìlò rárá torí ẹ tọ́ba tó wá ṣẹlẹ̀ ìkọ̀sílẹ̀ ti ṣẹlẹ̀ kí ni ọgbẹ́ yẹn ọlọ́ni yàtọ̀rọ̀ fọ́fúnà ní àǹfọ̀sẹ̀ nàdàlẹ́ àgàdà àwọn obìnrin tá a kọ̀ sílẹ̀ tá a dà fẹ́ máa. wọ́n á farabalẹ̀ jókòó nílé àwọn ọkọ wọn tẹ́lẹ̀ tẹ́tẹ́ òwúrò ní òdi wọn kúrúkù mẹ́ta kí ló ń jẹ́ nínú àwọn olùmọ̀ wọn ní ìmára àwọn àwọn ní lẹ́yìn tọkọkọ sílẹ̀ fún gbórógbò mẹ́ta ìmá kọjá ọ̀pọ̀ ọ́ọ̀rù àbí háyẹ̀mù ìmára ẹ̀yẹ̀mẹ́ta àbí háyẹ̀mù lẹ́ẹ̀mẹ́ta ètò túmọ̀ sí pé tá a bá túmọ̀ rẹ̀ sí háyẹ̀mù tó bá ti parí háyẹ̀mù oṣù àkọ́kọ́ kúrò kò tó bá tún ti ṣe háyẹ́tò ọ̀sẹ̀ kejì orúkọ kejì nìyẹn háyẹ́tò oṣù kẹta orúkọ kẹta. lọ́dọ̀ àwọn tó ní ìmára ni àtìkù tá a kọ́ ọ́lẹ̀ ìmára tí ń kan bẹ̀rẹ̀ nǹkan orúkọ kan ìmára lẹ́yìn káyọ̀tò tí ọ̀sẹ̀ nígbà tẹ kọ́ lẹ̀ káyọ̀tò tọ́sẹ̀ nígbà tẹ kọ́ lẹ̀ ìmára tó dé lẹ́yìn rẹ̀ kúrò kejì nù. ìmára tí ó tún dé lẹ́yìn káyọ̀tò tí ọ̀sẹ̀ lé lẹ́yìn lóṣù míì ìmára kẹta ló kọ́lọ̀. torí dé lẹ́yìn ọlọ́run ni wọ́n jókòó lẹ́lẹ́ àti ẹ̀sẹ̀ kúrò káyọ̀dù mẹ́ta àbí ìmọ̀ràn mẹ́ta eléyìí tó takò dáhùn àgbàdì alọ́pọ̀ ìyàwó tó kù sílẹ̀ ní ẹgbẹ́sìn ó tún máa kó ló ń jẹjẹ ẹni dáadáa ní ilé ọ̀yẹ́ bẹ́ẹ̀ òfin ọlọ́run ní dáfẹ́ ọkọ̀ ọ̀lẹ̀ à òfin ọlọ́run ọ̀la ò ní yàní etí òwú ọsẹ lọ́nà nínú òfin tẹ̀wọ́kẹ́ tó fi mú ọkọ̀ ọ̀yàwó rẹ̀ lẹ́wọ́ ní ẹ̀fẹ́ rí má ní bọ́ ọba ní fọ́tò ní ọ̀pá ya bá subhanallah so ṣùgbọ́n ọlọ́run bá sọ pé yàtọ̀rọ̀ bọ́ọ̀sì ọ̀fẹ́ ọkọ̀ yóò jókòó rú tẹ̀ tẹ̀lé ẹ̀sẹ̀ tẹ̀ kó o fún ìmára òní ẹ̀mẹ́ta àbí háìlù ẹ̀mẹ́ta. ọ̀kẹ́ ọ̀rọ̀ ìgbà dúró ọlọ́run ti kó ti torí ẹ̀kọ́ náà àgbè ní mọ́ ilé náà náà mọ́ àgbè tá tọ́ ọlọ́run ọba ni wọ́n jókòó nínú ilé yìí wọ́n á ro tẹ̀ lẹ́yìn tí pọ̀ tẹ̀ pọ̀ wọ́n sílẹ̀ tó kúrú kún mẹ́ta ìmọ̀ ìmára àbí kọ́ jẹ́ ayọ̀. àsìkò tó fi wá ń jókòó yẹn tó fi jẹ́ ẹni tí ń jókòó yẹn jíjẹ mímu ibi tí ó gbé ìwọ ló gbé pé ó tún máa kú ọ lóúnjẹ jẹ ìná hmm? ìlú rẹ̀ ìwọ ló tún gbé ó tún máa san owó àyà yàrá rẹ̀ wá ọ̀dọ̀ subhanallah eléyìí fi hàn wá kúrò ní ọlọ́run àti bàtẹ́ nísìnyí màtìyàwó rẹ̀ dá ọlọ́kọ́ lẹ̀ ládàá yìí báyìí ọ̀dọ́ ni mo lè fi ti ṣe kí ni ọ̀rẹ́ kọ́lá. ìdá ń bọ́ kíní kọ̀kọ̀ sí ẹ̀ ìjọlọ́mọ ìdá lé lẹ́yìn ọ̀yẹ́ bẹ́ẹ̀ yọ lọ́ọ̀ làgbọ́dọ̀ tẹ̀. Àtẹlómi ọlọ́ọ̀ tọ̀rọ̀ ń bá wa pé báyìí wọn wá ní kọ́ máa bọ̀ wá lè ní ẹ̀wọ̀n á ní kọ́ gbálẹ̀ kọ́ gbá kọ́gbá kọ́gbá bẹ́ẹ̀dì rẹ̀ bẹ́ẹ̀dì rẹ̀ kúkú bẹ́ẹ̀ máa sọ rẹ̀ bẹ́ẹ̀ à padà sí ọkọ rẹ̀ padà sí ọkọ rẹ̀ ilẹ̀ ló ti di ìjà. ọlọ́run ní obìnrin tó ń fọ́ lẹ̀ yóò jẹ́ kó. يتربصن بأنفسهن ثلاثة قرون bí àǹfọ̀sẹ̀hìn ọkọ̀ mẹ́. òun fúnra rẹ̀ ní kùtù kiri pé ó kọ ẹrù rẹ̀ lé ọkọ̀ títí oṣù mẹ́ta wọ́n tó ajá jìjẹ́. ibi òun fúnra ara rẹ̀ ẹni ó dúró àdúrí àtọ́rù rẹ̀ ní ọ̀sẹ̀ kulé ọkọ̀ rúkúrúkú mẹ́ta yéésì pé tẹ́rù rẹ̀ bá ti ń bẹ́ẹ̀ mẹ́ta ògbóró àà àlọ́ òun bí àǹfọ̀sì hìnnà lọ́nà ìṣọ̀ àtẹ̀mí àtara rẹ̀ ni ó ti dúró lé ọkọ yẹn fún oṣù mẹ́ta gbàgbọ́. ọlọ́ni wàlẹ̀ ẹ̀ẹ́lú lẹ́hùn nà ẹ̀yẹ tòmìnà náà wàlẹ̀ kọ́ lọ́ọ̀rù fi ọ̀rọ̀ àmì إن كنت يؤمن بالله واليوم الآخر kọtọ tí obìnrin tí wọn kọ sílẹ̀ wípé kó gbé tí Ọlọ́run ọba dá sínú àpò òbí rẹ̀ pamọ́ nítorí ọba dá sínú àpò òbí rẹ̀ kò gbọ́dọ̀ gbé pamọ́ kò gbọ́dọ̀ parọ́ kíkò ń ṣe nǹkan oṣù láì sí ìṣe nǹkan oṣù tẹmọ kó ní ìṣe pẹ̀lú nǹkan oṣù kọ́dà ká pè mara náà ó ní ìṣe pẹ̀lú nǹkan oṣù ọlọ́run á dá nǹkan oṣù sínú àpò bí rẹ̀ kò gbọ́dọ̀ kó òun sì ṣe nǹkan oṣù torí kó rí pé àwọn bọ́ǹbìtà àwọn bọ́ǹtà àwọn ọmọdé méjì tọkọ ń rà wá tó bá padà lé àwọn adi gaari gbẹrẹfu adi lampu tó wá ń dọ́gba ó ti ń sè nǹkan oṣù tá a máa kà ó wá ní nǹkan oṣù ọ̀wá tọ̀ bí nǹkan oṣù ọba ti wá a ní láti ṣe sùúrù títí tí ó fi ṣe nǹkan oṣù lópin ìgbà tó fi sẹ́ni tí máa ń ṣe nǹkan oṣù ní kọ̀mọ́dọ̀ parọ́ bọ́lọ̀ wọn bá wá bọ́ba dà kankan sínú àpò òbí rẹ̀ ní nǹkan oṣù ọ̀gbọ̀dọ̀ parọ́. ولا يكتمن ما خلق الله في أرحامهم tó bá ṣe é pé ọlọ́run ọba ti fi oyún sínú rẹ̀ oyún ti wà nù látàrí ìbálòpọ̀ tó ṣẹlẹ̀ láàrin àtọkọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ arọ́pọ̀ ò sì lóyún ìmọ̀ àti ẹ̀dá mi ọlọ́run ti wàhálà tó kó lórí búìkì ọ̀rọ̀ gbọ́dọ̀ gbé pamọ́ ìgbà tó ti fi ọlọ́run ọba ti já ìdá kan sínú fún rẹ ọ̀sálà yìí. bẹ́ẹ̀ tí nǹkan tó máa ń wá ọ̀gbọ̀dọ̀ parọ́ tí nǹkan tó ọba wá ọ̀gbọ̀dọ̀ parọ́ pé àkéwì máa rọ́ọ̀sì jáde láàrin tó mẹ́wàá ó ló ti ṣe oṣù oṣù mẹ́ta jàmbá oṣù mẹ́ta lọ́yẹ̀ kó dà ọwọ́ ní nǹkan oṣù kan wá oṣooṣọ́ méjì ọ̀dá omi ìtún wá oṣooṣọ́ méjì ọ̀dá omi ìtún wá oṣooṣọ́ méjì ọ̀dá mélòó lẹ́gbẹ̀ẹ́ mẹ́ta tẹ́lẹ̀tẹ́tẹ́ kúrú máa tẹ̀lá máa tẹ̀lá báwò ẹ̀yọ̀ kan. orí pé ọlọ́run ọ̀fẹ́ kí ni ti sọ lọ ọlọ́run ọba ní mo jókòó ní ọkọ̀ bóyá tuntun lè wáyé ó yẹ ńgbà tí máa ń sogi bẹ́ẹ̀ ńgbà tí máa ń pa tó pamọ́ kọ́kọ́ ọkọ̀ òdòrò lójú àdá tó gbà kíkọ̀ tó ń kọ́ lẹ́yìn ẹ̀sùn àdá òun gbọ́dọ̀ padà ara tó náà bá ṣe kọ̀ tẹ́lẹ̀ lọ́dọ̀ àti lọ́lé bàbá rẹ̀ wọ́n ti kọ́ lẹ̀ tẹ́lẹ̀ náà ó tó ti tán tó kiri ní orin kékeré tòṣùpọ̀ tó bá tó kù lọ́dọ̀ rẹ̀ eléyà ń pè láǹfààní àti dá padà yóò jẹ́ kí wọn náà kó kó ronú gbéwàdà lórí kíkọ̀tọ̀ ọ̀kọ́lẹ̀ tó bá ń jẹ pẹ́sẹ̀ kan lòun náà sẹ̀ tó fi dé ibi pàǹkan rẹ̀ nílẹ̀ òun náà bẹ̀rẹ̀ sí ronú gbéwàdà ibi ha ọkùnrin yóò jẹ́ ẹ̀fẹ́ rò mọ́ kódà ìfẹ́ kan fún gangan mọ́ a irú wa tó ń wù yìí níwà tó wá da yìí lójú yóò mọ ìlú wa padà yóò mọ bẹ̀tẹ̀ ìdáfún yóò jẹ́ orí báyìí ẹ mẹ́ta ti pè yọ ọtún láì dẹ́kẹ́ dání padà sùpàmù sọ eléyìí mẹ́nu àǹfààní ti mẹ́mẹ́ ọlọ́ni wọn gbọ́dọ̀ pé ti mẹ́nu àkùnbí wọn pamọ́ lọ́rọ̀ wọn bá dáa lọ sọ̀rọ̀ pamọ́ nítorí wọn tó máa kọ́ lọ́rọ̀ wọn kó àtọ́jọ́ ọ̀kan yìí wọn gbọ́dọ̀ pé tọ́lọ̀ dáná àkùnbí wọn pamọ́. وبعولتهن أحق وبرد في ذلك إن أرادوا إصلاحا قال لا وقوم أنا لن توصيك الدعوة بعد níwà tí wọn fi àtúnṣe yẹn tó tọkọ bá fẹ́ tí a padà bí ìyàwó ọba fẹ́ ìsanwó ìyàwó lọ́wọ́ ó ti kọ̀ mí lẹ́nu ti kọ̀ mí bá ti parí ìjà mi lọ́nu kò tó ẹrú kí ti bẹ́ẹ̀ tọkọ bá ti lòun ti apádà máa ṣe lọ́sùn ńlá ṣe lẹ́sẹ̀ lọ́wọ́ ọgbọ́n ò lọ́ọ́ tí ọ̀gbọ́n fẹ́ dáná kò sí. so àmọ́ tí ọba wọ ọkọ láti dá padà wọ́n bá sọra rẹ̀ ń tẹ̀lé mọ́lẹ̀ fún ọjà láti kún bá dájú tó wọn lọ ni àmọ́ tó bá wọ ọkọ láti dá padà tí gbogbo àwọn ará ilé wọn ká máa rú náà wọ́n tọ̀ ó wù láti dá padà ẹni kò lè fọ́ọ̀sì rẹ púpọ̀ pọ̀ ìyàwó rẹ lóòótọ́ minus one ti wà mẹ́rin ó fi three minus one òmùra títí tó gbọ́ ọba lọ jáfara tó ọ lọ dà wọn náà nù tọ̀ ìyàwó lọ́nà torí délé ọlọ́run láwọn ọkọ wọn ni wọ́n lẹ́sọ̀ọ́ láti ọwọ́ ọkọ lọ́wọ́ àtúkọ̀ bá fi kọ́ lọ lẹ́yìn tí bọ́ọ̀lì àkọ́kọ́ rẹ̀ dàkàrà lópin àti máa ń bá tòṣì àti máa bá tòṣì lọ́dà jù ọlọ́run ni wọ́n sọ́ṣù ọ̀yẹ́ àtúnṣe lọ́dà rẹ̀ ìlànà ẹgbà nínú tọ́lábàjá ká àmọ́ àtúnṣe nítorí pé tọ́ba bàjẹ́ jẹ́nẹ́rálì ẹ̀ ìjà onímọ̀ nílé ẹ̀ méjì mọ́ àbẹ́rẹ́ bẹ́ẹ̀ yóò di ilé kìíní kejì àwọn tẹ́tẹ́ ríra wọn tí wọ́n ń para wọn lé tí wọ́n ríra wọn tí wọ́n fara wọn sí tí wọ́n yẹra wọn sí ó dẹni tí ń mọ́ra wọn lójú tí ń búra wọn tí ń yọ títìra wọn títí bàjẹ́ ìdí ara wọn wọ́n wá dọ̀tí torí kíni ẹ̀ máa ń tọ́mọ rẹ̀ ti fọ́mọ wa ní ọkọ̀ ọ̀lẹ̀ torí kíni ẹ̀ máa ń tọ́mọ rẹ̀ ti fọ́mọ wa ní ọbẹ̀ pa wá lọ́mọ nítorí kọ́tò yàwó wàá lọ́ba sùn torí di ilé ìwọ sóńtò káyì àtúnṣe ló lóore jù gbogbo àwọn tí wọn ti ṣàtúnṣe ẹsẹ ńlá bẹ wọn bàbá mẹ́jọ bàjẹ ìyá mẹ́jọ dàrú ipò wọn ga lọ́dọ̀ Ọlọ́run àwọn bàbá akọdà ìyá akótúká àwọn bàbá yìí ò fún yẹn o wọn ti dalẹ ọkọ wọn rú àti ìdálé ìdálé eru tí o yẹ jẹ́ kí ìyàwó gbọ́dọ̀ ọmọ wọn. àwọn bàbá màmá ń fòlù nígbà tó bí bá wà wọ́n ti gbé mẹ́tì wò bímọ wọ́n fẹ́ rọmọ ọmọ àwọn láyé àmọ́ wọ́n fẹ́ rí ìyàwó. obìnrin náà ní ọ̀sán bímọ fún wọn ẹ̀ ti fẹ́ rí wàhálà torí ẹ̀ kẹ́kẹ́ wọ́n wọ́n àwọn àfọmọ àwọn abáyàwó ọmọ ìdúrógún èyí táwọn ẹ̀yà pọ̀ mí máa ṣe yìí sọ̀nà ìyá kòkó nù ilé ọkọ tiẹ̀ ní mójútó nítorí wípé ọmọ tiẹ̀ ayé tiẹ̀ ló náà ṣe kọ́sà ti máa fún ọ ní tọ́ba tó ti ọ lápọ̀nlé kọ́ máa fún ọ ní tọ́ba tó ti ọ láyẹ̀sí kọ́ máa ṣe tó bá tọ́ sí onírànlọ́wọ́ kọ́ máa jẹ tó bí. ìyàwó ọmọ rẹ náà wọ́n bá tura rẹ sáyé ọ̀wọ̀ kò sí tàbí ìmọ̀ bí ọkùnrin lè mẹ́. tó o bá tura rẹ tí kò yá kò sí tàbí ìmọ̀ pé kò ní òní òní lè síjú wojú rẹ láì àpọ́nlé ní òfin máa bọ̀. nọ́mbà tí ẹ bá ti wá sọ ìyàwó ọmọdé orogún bí ní bí ìgbà tẹ́jọ́ fọ́kọ̀ọ́ kan náà bàbá ti ṣe báyìí débi ẹ̀yìn gbogbo tí wọ́n ti gbọ̀n yìí kò ṣe débi wọ́n á ní kí ebi bàbá tiẹ̀ ọmọ ẹ̀sìn sì lò ń tọ̀ wọ́n bá lè ṣe ti náà fún yín nígbà tí ń ṣe ìyàwó rẹ̀ alhamdulilá tó àmọ́ pé ìgbà tí bàbá tiẹ̀ ẹ̀ bàbá tiẹ̀ ń wọ ọ̀ràn ni ni wọ́n lo oko mọ́ngòrò wọ́n wá ní kí tí ó jókòó gbogbo mi di méjì ńdẹ̀kọ́ ńdẹ́yìn ńdẹ́ran ńdẹ́dọ̀ ee bàbá tiẹ̀ tó ní kó ọmọ lóko mọ́ngòrò máa ní ẹsẹ̀ tiẹ̀ ní ìtòlì tọ̀lọ̀ ilẹ̀ tẹ̀lẹ̀ ìyàwó àkùnjà ìdájì dájì kí wọn náà mú ìwádìí pé o kó o mú tuka o àjọ lóko mọ́ngòrò yìí o kò ní tí kọ́mọ ìyọ́kọ̀ ọjẹ́ o ọkọ̀ ọjẹ́ náà wọn náà wọn á fi ìyàtá wọn tiẹ̀ náà lọ́mọ lọ́la ní títí àwọn ẹ̀yà pa yarí máa gbé kóńtì ilé ìyàwó ọmọ lórí ẹ̀sùn wájú síníọ̀n nàìjíríà sọ̀fánà wọ́n bó bá ní ẹ̀dá fún ẹjẹ́ àgbẹ̀ fún ọlọ́mọ láǹkì fún ọba wa ti di kí ni jẹ́jẹ́ òòrùn ní màá wọ̀ sọ̀fánà wọ́n dábàbí hàn pé aláàjù ọ̀lọ́ ìjọba gbẹ̀bá wa fẹ́ kọ́ yàtọ̀ yẹ wá di pé ọmọ aláàánú tó tọ́ fẹ́ àtúbọ̀ kọ́ lẹ̀ táǹtọ́rọ̀ àríkú ẹ̀yìn ìyá náà ẹ̀yìn ìyá lẹ̀ mọ́ra ilé tẹ̀síra ilé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá. rẹ̀ torí pé ọmọ yín bẹ́yàwó wọ́n á ń dá sọ́jọ́ ń dá sọ́jọ́ ẹ̀ wá ní kọ́ àkọ́sọ́ yín ó sì ìdùnnú tẹ̀yẹ ẹ̀sìn náà kọ́ ọ̀rọ̀ ọ̀rà ọ̀pọ̀ fẹ́ràn wọn ta ẹ̀yìn rẹ̀ kanko láì títí ìrọ̀lẹ́ aṣọ ní sáǹpù ọ̀pọ̀ tuntun lẹ́fà múná bí wọ́n ní múra kọ́ bẹ̀rẹ̀ sí ìlọ. ọ̀lọ́sọ̀ tán wọ́n lásìkò oúnjẹ alẹ́ tó báyọ̀rọ̀kà àlà gbogbo ẹ̀kúnjẹ wa mọ̀ títí mọ̀. oṣù tètè ti débi lọ́la lórí àwọn ìyàpọ̀ rẹ̀ àti àwọn. Ah, lọ́sẹ̀ ti dídé ọ̀nà ọmọ ẹsẹ̀ ẹ̀dá ìgbésí tọ́ ọ̀yẹ́ ìgbó ìṣẹ̀lẹ̀ ti wọn lílẹ̀ ọkọ̀ pé. ní bàbá ayá tó dáa nìkan tó pé àwọn ìyá yìí wọ́n pa ọ̀ wọ́n sì dá méjì o àwọn náà ló ti tètè kan sí kí náà wọ́n máa tó fẹ́ mí ẹgbẹ́ tiẹ̀ ní bí yọba ti gbogbo ìṣẹ̀lẹ̀ ńlá èyí náà lẹ́sìn dá méjì ẹ̀ ẹ̀sìn kọ́kẹ́ mi gágá ìgbà tí ìyá ń ti bẹ lọ́dọ̀ bàbá tiẹ̀ bọ̀fẹ́ tí bàbá rẹ̀ fẹ́ yàwó kejì. bá àwọn ní ti jẹ́ ọmọ ọlọ́gun ìyàwó kejì kẹta kẹrin kọ́ máa tiẹ̀ lóṣù ìtàkùn àti káàkà wà wọ ẹ̀yìn báàrí rẹ̀ bọ́lẹ̀. bá tó sọ̀tàbà lọ ọmọ ọlọ́mọ gbàdé bá kọ́dún méjì ẹ̀sẹ̀ ló ti sọ̀kún ọdún ilé ọkọ̀ ọdún ló ti lálàjẹ́. tó mọ̀ bá òní wù ọ náà tọ́ba tí wàá tẹ̀sí àìsẹ̀ máa pọ̀ lẹ̀ ojú iyọ̀ máa pọ̀ lẹ̀ máa pọ̀ lẹ̀ báwo nígbà tí wọ́n ti dájú ìdí ẹ̀sẹ̀ torí ti eléyìí àwọn òbí wa wọ́n ní ìwọ̀tọ́ pọ̀ lórí wa àwọn òbí wa wọ́n kọjá ẹni tó ṣe rí pé a lè máa gbẹ̀tọ́ wọn dùn àmọ́ lọ́pọ̀lọpọ̀ pàmì ẹ̀rí pé lè lọ́kọ láyà ti ń dà o àwọn òbí ní bàbá ní màmá wọn ti gbéra wọn tayọ ayé wọn ìlọ́pà èmi lè lọ́pọ̀ láyà ti ń dà o nítorí pé ìjọ kan wọn wọn lè máa dájú nínú kẹyìn pẹ̀lú bí ṣẹlẹ̀ láàrin ọmọ yẹn àti ìyàwó láàrin ọmọ yẹn àti ọkọ ẹ̀ nínú kẹyìn tí ń kàn ní pé ọlọ́mọdé àárí ọlọ́mọdé àárí já ntí ó lè ní wọn bá wa tó yẹ dáfẹ́ bá wa dá sí ọlọ́dà kan jà yìí kẹ́ ẹ̀ máa gbé lálàáfíà ìyàwó òbí nù náà gbogbo òbí tó bá ti fira rẹ̀ sáyé ọ̀wọ̀ ìyàwó ọmọ ò lè máa wo ìyá ọkọ rẹ̀ ràn ò lè máa wo bàbá ọkọ rẹ̀ ràn fún àwọn àti atọ́mọ́lẹ̀ báwọn fọ̀ yóò máa fọ̀ náà ni òsì ní rí pé ìyá fọ̀ òun yóò ro bá rò àbí bí yàrá ní yóò gbọ̀n nǹkan sọ́kà fún òun sẹ́nu pé ara àjèjì náà ó lè ní yóò gbọ̀n nǹkan sọ́kà fún ọgbẹ́ pa gbogbo àwọn. tọ́ lókè ìgbà táwọn òbí bá ti fi hàn sáyé ọ̀wọ́ òṣìṣẹ́ àbí ṣùgbọ́n pé ìyàwó ọmọ kan wà nígbà yìí. sáyé ọ̀wọ́ àwọn ní máa fa ìkọ̀sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ wà. ọjọ́ ìyàpọ̀ tó bá ti wá wá ilé ọmọ rẹ̀ láàárọ̀ ìjẹ́ kọ́kọ́ lọ wò ní ibi tó ń dalẹ̀ sí. ìpò ẹni agolo méjì ẹ̀ẹ́dẹ́ nítorí ń kún dẹ́ni wàá lọ bá bẹ́ẹ̀ wọ́n ń jẹ ọmọ báyẹn nìkan lọ́wọ́ àwọn wá tó mẹ́rin wá tó jẹ́ ní wọn tó ti kú rẹ̀ bẹ́ẹ̀ ọmọ mílíkì ẹ̀ẹ́ ókè wàá lọ bá bẹ́ẹ̀ àmọ́ wọn ní àwọn mọlẹ tó ní ẹbí wọn ní sì ní ayé ìfún ẹ làwọn ẹsẹ kò sì sí tàbí ṣùgbọ́n gbogbo ọmọ tó lórí lọ́wọ́ bí máa ti ń ṣe dáadáa sílé rẹ̀ táwọn òbí rẹ̀ bá wà láyé ẹ ti yọ ọmọ sí dáadáa náà lọ wọn kò sí tàbí ṣùgbọ́n kódà báwọn òbí yẹn bá wà ń jìnnà jìnnà ó ṣeé ṣe ń gbà mí pé pé àjọ gbogbo dáadáa tó ń ṣe fúnra rẹ o yóò kó lẹ́ẹ̀kan náà yóò kó lé wọn lọ́wọ́ ni. tí bàbá mọ̀ náà ilé gbà ní sọ aburú mẹ́ àwọn asọ̀rọ̀ àwọn àdọ̀dá ọmọ wa ìyàwó ọmọ wa wàá lọ wa sùn. ọ̀pọ̀lọpọ̀ bani wọ́n á ti ọmọ títí sọ́mọ́ kọ̀ọ̀yàwó nítorí pé gbogbo owó tí máa ń fún àwọn ọ̀nà tó pamọ́ ò ní nà àwọn bàbá mi àwọn ọmọ mi ní ẹni máa jẹ wọ́n mọ̀ fún àwọn owó ìpamọ́ títí yóò fi máa hàn lára ìyàwó kò ń gbádùn wọ́n mọ̀ àpótó ìyàwó rẹ̀ ló fowó mọ́ kọ́ máa mú abẹ́rẹ́ nǹkan mi bàtà dára wọ́n dà kẹfẹ́ tí wọ́n láti omi wà wọ́n mọ̀ wọ̀ ká tí bàbá bá ti wá yẹn wọ́n á ah, ọmọ bàbá alágbádá mọ̀ nù. mi ò lè tọ́jú bàbá rẹ̀ ah, ọmọ yìí ò tẹ̀ ńlá bàrúkà. bàbá rẹ̀ máa fọ́ létí tó ń lò màmá náà gbélé ẹyọ kan látọdún mẹ́ta ni ó gbé sí iye ẹni tó kún lébọ̀ láti Somalia so wọn máa ti wá níyàwó níyàwó ní bá mi pé tó hmm? àwọn èèyàn mi wọn tún máa dé pé fúnra ah, ọlọmọ mẹ́ta wọn dúró ọmọ bá ń ta wọn ọlọmọ ah, ọmọ tí ń ṣe dáadáa tó di rẹ òbí lọ ya kàdá tí ń jara rẹ jẹ olóògbé gbàtọmọ jẹ lẹ́nu ara yìí tòun wá ti dé títí títí lóògùn akọkọ ìra ìyàwó náà lọkọ lọkàn ìfi hàn ìyàwó rẹ nìkan ló tọ́jú ọtọjú àwọn òbí rẹ nígbàní ọdà kí bàbá mi náà tó búra kíkọ àwọn òkúwó lọ́wọ́ ọmọ àwọn yìí fi ìbúra kọ fi ìbúra kọ bá sọ ẹ ń gbowó ẹ ń kó pamọ́ ẹ sì ní fi ìbúra kọ nítorí ìlélẹ̀ ọlọ́dà fún ẹ̀ka àwọn òbí wa ń fi sí náà ẹ̀sìn wọn ló fi sí náà àwọn òbí mi wà wọ́n ti wọ́n sì ìwé ẹ̀rí lágbà nínú káfíńtì rẹ̀. lórí ìdí eléyìí ẹ má ṣe sábà bí táwọn olólùfẹ́ méjì fi yàrá wọn. nínú tó gbọ́ àṣẹ fáwọn ìdí láyé yìí lẹ́nu wọn yá ọ̀pá jẹ́ ọ̀rọ̀. torí ẹ̀ wọ́n ní tí wọ́n ti dìrọ̀ lẹ́yìn náà ti dànù ẹ̀sùn láàrin sílẹ̀ ọ̀sẹ̀ tó ní máa ń tẹ̀ ìfẹ́ rẹ̀ sórí òkú ẹ̀ gbogbo àwọn ètò kéékèèké tí àwọn gba àmì àmì kéékèèké lórí gbòògùn àwọn akọgbà àgbàdo àwọn lórí gbòògùn àṣepọ̀n ìkàlùkọ́ máa ń jíṣẹ́ tó ṣe lónìí kọlùkọ́ máa ń jíṣẹ́ àgbàdo tuntun ọjọ́ pa àgbàdo ẹsẹ̀ mi ta rọ ọ́nù ẹ tó sẹ́nu máa ti sẹ́nu kan fi ká bá bá mo ti tó fi kọ́ ìyàwó rẹ̀ pé yẹ ẹ̀ sùnmọ́ bí àwọn ìwà irú ẹ̀ là ń fẹ́ ọ̀pọ̀ òkun òkun orí ibu. Torí ẹ̀ ló ti jẹ́ kí èèyàn náà ti jẹ́ kí tó ń fi ìdí yẹn bí ọkọ àtìyàwó ti yára wọn. Ta ló ń sà? Ẹ̀ṣẹ̀ kan ló ń sà. Orí náà lọ́wọ́ ẹ̀dá pààyàn lọ. Ẹ̀dá pààyàn lọ. Torí bí wọ́n bá ti sábà lọ, wọ́n bá fi yára wọn lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà yìí àwọn ọmọ náà wọn máa fún wọn méjì bí bàbá bá lọ lọ́tọ̀ bí màmá lọ lọ́tọ̀ yìí máa dàbí ìgbà tí wọ́n la ọmọ ni láti orí délẹ̀ onímọ̀ títà lọ́wọ́ sí ma onímọ̀ ojú olùwọ́ntàn láti má torí tí bàbá bá ti kútùbà kan fún un yóò fi yẹ orí bàbá òun pé tí màmá náà bá ti yọ sí ìjọ kan tó náà ti kútùbà fún mi ọ̀dájú tó bàbá òun ọ̀bá dùn. ọmọ wa ní mà eléyìí onídé kó lè kọjú mọ́ nǹkan pàtó inú ní gà táwọn òbí rẹ̀ tí wọ́n sọra wọn dè sún ilé ọmọ mẹ́rin gbọ́ kíni ti ilé bá rojú wá fún ló jáde ilé náà bá rojú wá fún ló jáde yọmọ àti ẹja fún wọn ṣe tún kíni ti ṣùgbọ́n àti ẹgbẹ́ àwọn ọ̀fẹ́ fúnra wọn ti torí di eléyìí ọ̀nà wọn bá ní tọkọ bá fẹ́ láti dáyàwó rẹ̀ padà kò sí lọ́wọ́ ẹnì bọ́ọ̀dù yóò dá padà àmọ́ o láti ìgbà tó náà tó lágbára rẹ̀ ni o yé ti gbogbo gbà ọkọ ìyàwó rẹ̀ lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta dákẹ́lì pàjẹ́ ó ti bọ́ ẹbí ti wá nu àyà mi. lẹ́yìn náà tí èèyàn bá rántí lọ́pọ̀lọpọ̀ ìyá lọ́pọ̀lọpọ̀ ọkùnrin ní ìjẹ tó ṣe é pé ìyàtọ̀ jẹ́ bẹ́ẹ̀ ti táyà mọ́tò lọ kó tó rí àwùjọ tó wá yẹ sákìlẹ̀ ìgbà tó wá fẹ́ sẹ́nà wọlé nù yọ mọ́ ayọ̀ bí ọbẹ̀ ńlá mọ́kànlẹ̀ kọ́kí nílẹ̀ ẹ̀rọ pípọ̀ tọ́sí nítorí pé ẹlòmíì kó tó fẹ́yàwó bàbá rẹ̀ dájú màmá rẹ̀ dájú àwọn ẹ̀gbọ́n rẹ̀ dájú àwọn àbúrò náà dájú ó ń tọrọ ó ń kọ́bọ̀ oníyọ̀ onírú sí ìwọ náà tí wọ́n á ṣe lóge bẹ́ẹ̀ wọ́n dà tó ti ọlọ́run lóòótọ́ náà obìnrin náà gbọ́dọ̀ sí torí pé báyà yorùbá mímì náà lọ dáwọ́ jẹ fẹ́fẹ́ àwọn kan kó náà máa wé sí ìwọ́n tó ń bẹ̀ nù tí bá sàmì ìyẹn rẹ tó dídà rẹ ọkọ ẹni ìbéèrè ọkọ òbí kan gbọ́dọ̀ kéré lójú ọkọ lójú ìyàwó rẹ ìjọ tó bìnrin bá ti fojú tẹ́ńtẹ́lú ọkọ rẹ ó dájú tó ti bẹ̀rẹ̀ sí ní sáà fojú rẹ láàgé láàbò tí ti kọ́ tó bá rún òní níbi jókòó máa ẹ̀rọ pé wọ́n gbòòrò dé ròdò lókun lórí ìdí ilé ìgbà yìí ọlọ́ọ̀ni tí ọkọ bá fẹ́ jà padà ọwọ́ rẹ̀ lọ́wọ́ padà ẹgbọ́n tí ọlọ́wọ́ bá ń sọ ń bì ó ní wọn kùrú lẹ́tọ̀ ọ̀nà àwọn ọkọ wọn àhọ́kùnrin wọn ti ìnà àwọn gan lọ́lẹ́tọ̀ sí àti dá padà tó bá wù ẹni ọ̀rọ̀ ọdún ọ̀sùnmá tó má gbèrò àtúnṣe. gbowó pé kí àwọn èèyàn padà bàbá àti màmá rẹ ni ọkọ táwọn wọn fẹ́ kò sí lọ́wọ́ ìmọ̀ràn lákọ̀rọ̀ wọn fún ọgbọ́dọ̀ àdọ̀mọ̀ràn tó yé wa. àwa ti dá padà òbúrú ẹ máa bá tu torí kìí sàrọ̀ ọlọ́pọ̀ rẹ̀ bá torí òfin ọlọ́ọ̀lù àìsà ọ̀tọ̀ òfin ọlọ́ọ̀lù ìwọ́n kò bíbi táwa wà ó ti kọ́ ó ti kọjá lọ bàbá bàbá bàbá wọn máa ha lẹ́nu ẹ wọ́n padà ní ìdàrí padà ó ti kọ́ tó rò lọ́kọ́ rẹ̀ alẹ́bíṣẹ́ wá àtẹ́lẹ̀ wọ́n ní ìdínàmọ́ ọ̀la ọ̀pọ̀lẹ́ mẹ́rin àkàdẹ́rẹ́ sáàpọ̀ ẹni tó lè fi obìnrin náà lọ́dẹ̀ sọ́bẹ̀. màmá bàbá kan màmá kan ìmọ̀ràn gbogbo alẹ́ dẹ́ máa ń ṣe ìmọ̀ràn abẹ́ ìmọ̀ràn náà wà lọ́sẹ̀rẹ̀ àwọn àwọn ọ̀bára mọ́ òkúrú bàbá ẹ má bì mí àwọn ti fẹ́ mi bàbá fẹ́ mi ni òní wáyé mọ́ alẹ́ lè yọ padà ojú wo ni wọ́n fi wo bàbá rẹ̀ kó tẹ̀lé ìjà máa ti wí tó bá ti yọ báyìí pẹ́ ọ̀pàdé ọwọ́ ọpọlọ wà sọ bàbá èèyàn àmọ́ tí bàbá èèyàn bá ń jà àti ìjọ ìdájọ́ tí màmí yẹn bá ti dá padà tí ọ̀dà àti nígbà gbọ́ ọ. gẹ́gẹ́ bí ti wá kíkọ́ àti ọ̀kan náà sáré ẹni tó béèrè ní màmú òun níbo ọkọ ìyàwó rẹ̀ nílẹ̀ rí ẹni sórí òbí ẹni àwọn náà lè tán fẹ́ sínú ẹ̀kú tí yẹn ti bá wà tẹ̀lé ìdílé wúyàn kí yọ̀ọ́ balẹ̀ pàdé wà tẹ̀lé rẹ̀ lẹ́sẹ̀ pàpàtó sẹ́wọ̀n fún òbí kọ́lẹ̀ ọ̀rọ̀ àfọ̀rọ̀ láti fún bàbá àti bàbá jésù àti bíbí à léèyàn á tilẹ̀ fún àgbẹ̀nà pé fún ọmọ wọbẹ̀ màtí ti fẹ́yàn gbádùn kí ọba kọ ìyàwó lórí kọ́nà bàbá ara rẹ̀ balẹ̀ fún àgbẹ̀nà ọmọ bàbá náà kọ́nà ìyàwó ọmọ bàbá ọmọ bàbá fìdí náà lórí kí n gbà láì níbi láì níbi wọ́n kà kórìíra ọmọ ọlọ́mọ ọgbọ́dọ̀ kọ́lẹ̀ náà bọ́ọ̀ bá kọ́lẹ̀ ọ̀tẹ́lọ̀ a ṣe bàbá ńlá màmá ńlá ti wá wọ́n ní kí wọ́n pọ̀ yín lẹ̀ lẹ́yìn ti sẹ́kù náà fi yín àbí òye àwọn tá a sẹ́kù lọ kó sẹ́ àwọn náà lura wọn rí wọn jáde tẹ̀wọ́n kí sẹ́wọ́n gbé rẹ́kọ̀dù bàbá màmá náà àwọn náà àìmọ̀ ìwọ́n mọ̀ pé àwọn náà ti ṣe ilé ẹ̀kọ́ já tá a mọ̀ yín lọ́kọ̀ àtìyàwó tẹ wá ní káwa tá a mọ̀ gbogbo oṣù fẹ́yàwó ọ̀tọ̀ọ̀tọ̀. Tẹ̀lé ìtumọ̀ sí pé irú tí bàbá màmá gbà fúnra wọn tí wọ́n ti sẹ́kù fúnra wọn wọ́n ti sùúrù fún àwọn nàná nà. Torí tẹ̀lé ẹ̀rẹ́ mi sọ jẹ́ bí màmá mi dìde orí tí ìyàwó ọmọ òun ó lọ sí dáa lórí ìdílé ti dáná ọgbọ́n àwọn ìbéèrè kékeré bí kéèyàn ó yọ ẹni tí ń béèrè nínú fóònù kọ́ kánkò pé kí lẹ̀ sọ sí ti jẹun lè gbà. ẹ ìyàwó ọmọ ilẹ̀ ń lo ìdá àwọn ọ̀dẹ̀ farama àwọn ọ̀dẹ̀ ń fẹ́ kí ó dẹ̀ ó dẹ̀ yé wá sọ yẹn àìjẹ́ bẹ́ẹ̀ táwọn ọ̀dẹ̀ lè fi kọ́mọ àwọn ọkọ̀ kí lẹ̀ sọ yìí. pé ọmọ fẹ́ kura rẹ̀ láti rí kọ̀fẹ́ máa ti di ilẹ̀ ká ìwádìí tẹ̀lé tó ń bọ̀ mọ́ ike kọ́kọ́ lẹ̀ kọ́kọ́ kí ni lẹ̀ ṣé ẹ lórí tẹ̀sí pé wájú ọlọ́run ẹrù lẹ́bí o. sọ́nà lọ tó torí délé ọlọ́run ní ọkọ ló lè dá ìyàwó rẹ̀ padà wá. ولهن مثل الذي عليهن بالمعروف lójú kò ẹ̀jẹ̀ rántí fòfin ọlọ́run kò yí padà irú dáadáa tí ọmọ ṣe sí ọ lásìkò tó ti kọ́ ọ lẹ́hìn òun náà lẹ́tọ̀ọ́ sí kọ́ ọmọ ṣe irú ẹ̀ sí èsìkọ́ wa rí ti di tìǹbọ̀ ó sì tọ́sí pé mo ti kọ́ ọ lẹ̀ kò sì gbọ́dọ̀ sí tọ́jú wọn láyọ̀ gba ìfọ́sí bá ọlọ́run ti irú dáadáa kí n ṣe sí ọ bí ṣe sí ọ lẹ́yìn tó kọ́lẹ̀ torí kò tó kọ́lẹ̀ náà lẹ́yìn tí dáadáa náà ní ẹjọ́ ṣe síra ni. so lẹ́yìn tó kọ́lẹ̀ náà irú dáadáa ti ń ṣe sí ọ náà lẹ́tọ̀ọ́ rẹ̀ lórí rẹ̀ pé kí wọn náà máa ṣe dáadáa sí i. torí délé ọ̀gbọ́dọ̀ pé torí kò ti kọ́lẹ̀ kó wá jẹ́ pé yàrá tiẹ̀ lọ́wọ́ wọ́n máa gbé kó gbẹ́ẹ̀bẹ̀ fún sì mọ́ kù torí kó ti kọ́ lẹ̀ nígbà tó ń ba lè yóò fi lé lẹ̀ lá irú dáadáa tí o sì sọ òun náà lẹ́tọ̀ọ́ òun rẹ̀ látọ̀kọ̀ rẹ̀ torí pé ìyàwó rẹ̀ náà lè dé rẹ̀ lóṣù làtọ̀ bá ti parí ẹ̀jẹ̀ الرجعية زوجة ما بقيت في العدة obìnrin tó ti bá àti kọ́lẹ̀ lé mẹ́ta one or two ìní kíkọ́ ọ̀lẹ̀ tá a kọ́ ọ̀lẹ̀ ìyàwó èèyàn náà ní lópin ìgbà tí o bá ti parí rí so irú dáadáa tí wọ́n máa ṣe sí ọ wọn náà lẹ́tọ̀ọ́ sí òun náà lẹ́tọ̀ọ́ sí kò ṣe irú rẹ̀. àmọ́ ló di wọn bí ìlànà ìṣẹ̀rí àti ṣe wí. ní òdi wọn bí òtítẹ́ ní takò ìlànà dáadáa yẹn ọgbọ́dọ̀ dín òtúgbọ́dọ̀ dàpọ̀ dáadáa kí ọmọ ṣe ṣe ọ̀pọ̀ náà ṣe ṣe. وللرجال عليهن درجة ṣùgbọ́n àwọn ọkọ o ọlọ́run náà lágbègbè lórí àwọn ìyàwó lẹ́yìn ìgbà jẹ́ kọ̀ wọ́n lẹ̀ àti wọ́n kẹ́ tó kọ̀ wọ́n lẹ̀ ọlọ́run fún ọkọ lágbègbè lórí ìyàwó kí lọ já máa a ah, kìí ṣèdí tọ́gbọ́dọ̀ tẹnu obìnrin rere jáde sọ̀kọ rẹ̀ kí ni ọ̀dá ma àlìjẹ́nà rẹ̀ àti náà rẹ̀ tọ́ba wa ní kí lọ́ọ́ dá ma sẹ̀mọ̀ pé ìyẹn ti ra rẹ̀ ó wá nínú ọ̀tún ẹ̀sùn kúbùrọ̀ sí ìmọ̀mù mẹ́sáì ràfihàn ọlọ́ ọ̀gbẹ́rẹ́ ike ẹnìkan ọwá sọ́nà anẹ́bùsọ̀lá àìsílẹ̀ obìnrin anẹ́bùsọ̀lá àìsílẹ̀ tó o ti lọ́kọ ni kó ló ti lọ́kọ. bóòlù ti wá ń ṣe sọ́kọ rẹ bóòlù náà kà ó bí. bóòlù náà ti dáadáa sí mi alẹ́sọ̀lá àtọ́lá ni wò ó. fẹ̀yìn náà ó jẹ nẹ́tùkì wà náà òkè. ọkùnrin làlùjọ́ náà rẹ̀ àti náà rẹ̀ gbogbo òmìnira tẹ̀ta. ládàá ọkọ̀ yìí náà ló fi rà lùjọ́ àtàrà rẹ̀ náà ló sì rí náà. bọ́ọ̀ máa ń ṣe ń ṣe é sí èmi ó ṣàpèjúwe nọ́mbà tító mú lọ́la ṣẹ́yà. ọkọ ń wí ìwọ náà ń sọ ọkọ ń halẹ̀ ìwọ náà ti gbé fún wa ibi ẹjọ ti fúnra yín ni ẹ máa jọ náà lónìí bí owó pa ṣe iná òjò náà tó fi wà náà rò àlùjánnà àdínà rẹ̀ torí di eléyìí ọkọ ó ní àdúlọ lórí ìyàwó àwọn náà gbọ́dọ̀ á ti torí pé aládùúlọ lórí ìyàwó àlẹ́ ìṣọ̀lá ìṣọ̀lá ìṣọ̀lá tó wà lálùjánnà wọn ní náà lọ́wọ́ lọ́wọ́ á ti ọlá rẹ̀ lò kọ́ ọ máa dáyé bàbá lẹ́sẹ̀ kí n tọ́ kọ́mọ tẹ́lẹ̀ bàtúbàtú pé wàá gbà fọlọ́run wàá fi yẹ kó nígbà àlùjánnà à bàbá rẹ̀ kọ́ nípa. èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní sùúrù nítorí pé tó o bá ní sùúrù ẹni tí ń fẹ́ kí wọ́n gbọ́rọ̀ sùn lẹ́nu láyé. èyí ò fi máa pa onítọ̀nù láti gbọ́dọ̀ jẹ́ ẹni tó lè ṣe. torí ẹ̀ làwọn arúgbó ti pa lóòwe ike ìlà àrẹ́tà àǹtọ̀pọ̀ fẹ́mọ̀rẹ́bẹ́lì mọ́tàpá tó ń bá ń fẹ́ kọ́ gbọ́ wọn gbà èyí wọ́n lè fi ìbọn wọn pa wọn la. torí di eléyìí ọ̀ gbọ́dọ̀ pàyàwó rẹ láti pẹ̀lú ojú agbára rẹ lọ. èsìyàwó rẹ ò ní lè ṣe wọ́n làbọ̀ lọ́rùn. wọ́n fi sẹ́ pa lórí wọ́n sọ di engine èèyàn ló náà tọba tí wàá fẹ́ ti ọ láàrin ẹ lò tóbi takotọ lọ o lè má jẹ alìjẹnà àdínà rẹ mọ tòṣe ìgbé yóò ọba téèkì ẹwà alìjẹnà nítorí kọ́nà ti bá láti tìlú wọ aláṣẹrí kaniọ́ aláṣẹgbòrò niọ́ alákòóbá kí ìsálámà abatẹnijẹ niọ́ ẹni tá a fún ọ ọlọ́run ti gbà padà torí bí èèyàn gbọ́dọ̀ tí ọlá yẹn lò. وللرجال عليهن درجة àwọn ọkọ ọlọ́run ló ti àgbéga fún ọ lórí àwọn ìyàwó kéde lásán kan àwọlé torí pọpọ ni ọ eléyìí ò ṣe yọ kú ọkọ ò lè yí padà bábá yé ti darí òyìnbó kọkọ ó ti yàwó ò lè yí padà ọkọ náà ọwọ́ ìlà kan pé ọkọ ní ọ kó fún ọ lágbèéká lórí ìyàwó ẹ kéjì. wàbí máa ń fọkù mi amúhàrẹ̀yìn látàrí jẹ̀dún náà nínú owó yín láwọn ìyàwó yín lórí ìmẹ̀lú tí ó superiorize yín tó fún yín láti lọ lórí àwọn ìyàwó yín. ẹ bá ti rí ìyàwó papọ̀ lọ́kọ́ mú òtún kìí tún sọwọ́ mọ́ ó gbé abọ́ apẹ ẹyin òbí lọ mú kékeré ní ìtọ́ tẹ bá ti wá di bẹ́ẹ̀ ọ̀pẹ́ àtàkì dàrú lè ìyàwó ó lè jẹ́ kíkó ní ó ti wọ ṣòkòtò báyìí ó ti gbé yẹ́rì tọkọ òtún máa mọ̀ nígbà tó kọ́ náà ti tẹ̀tọ́ kọ́ torí di eléyìí nínú tọ́nà tuntun ọ̀làjùlọ nínú rẹ̀ ní èsì gbogbo ẹ̀ onáàní mínísítọ̀ máa ń ná iléyàwó rẹ̀ lọ. gbogbo ní wọ́n ti ná iléyàwó rẹ̀ lórí kọ́mọ́ ti fi fèrè fún kọ́mọ́ ti fèrè fún torípọ̀ ara yẹn ló jẹ́ lórí rẹ̀ ọ̀fúlán pọ̀npẹ́ pọ̀pọ̀ gbọ́dọ̀ náà bọ́ọ̀ bá ná àwọn ará nígbà gbẹ̀dẹ̀ àgbẹ̀yà ọlọ́run fi ọ léèrè kòlókùn ráàyìn òkòlókùn mọ́sọ́rùn ọ̀rọ̀ àyẹ́tẹ̀ olùdarí jẹ́ gbogbo yín ọlọ́run ti bí ilé rẹ̀ gbàgbọ́ fún yín dájẹ́ wọ́n kàn fẹ́ fẹ́ yàwó òkú mi jọ mélòó ni àwọn ọ̀nà mẹ́rin kù mẹ́rin wọn tí wọ́n jẹ á ọ̀pọ̀ lásán ni. òfẹ́ máa ń tí wọ́n wọ̀ sọ́run aṣọ kó wá sílé rẹ láti lè bàbá rẹ gbogbo ẹ ti gbó ó ti onítọ́ba tu kó máa lọ síbi tí wọ́n ti ń gbà mọ́ láwọn kọ́ kiri eléyìí ọ̀dà tó kò sí dọ́kàn pẹ̀lú ibi tí ń gbé obìnrin mi lọ́dá gbalé kò sí dọ́kàn ìgbà tí ìyàwó ọba ti ẹ̀kọ́ ọ̀gá àwọn ọmọ ń kọ́ àwọn ọmọ ń kọ́ ọmọ ti kúnlé ìwọ òṣìṣẹ́ máa kí ni wọ́n ń jẹ ìwọ ọ̀fẹ́ máa kí lọ́mọ ń wọ̀ ọ̀fẹ́ máa kí lọ́mọ ń lò wọ́n ti ké bàbá ìwọ náà tó o tún wáyé pé ẹ̀ ẹ́ yẹ kí ló ń baba láì jẹ èyí tí máa ń sọ yẹn ti bàbá orò ní torí ti ilé ọlọ́dún dákú sí ẹ̀rọ ti jẹ́ bàbá rẹ̀ rẹ̀ mọ́bí ọmọ wa o ẹ̀yìn nígbà tí wọ́n bá ń bàbá bàbá àwọn ọmọ ń jẹbi sí ìgbẹ́ dákú èmi náà kí ọmọ àárọ̀ ìgbà kò sẹ́wọ̀n pé ọmọ fọ́ọ̀mù ọgbẹ́ ìlú bàbá òun náà bàbá tó ọmọ mi ti lọ bá bàbá jẹ lẹ́ẹ̀kan náà wọ́n ní ọmọ ní ẹkún fún five naira wọ́n ní gba twenty naira bẹ́ẹ̀ mọ̀ pé àbí kí ìwọ̀n fẹ́ nígbà kọ́ máa wulẹ̀. sọ̀rọ̀sọ̀rọ̀ di ẹbí ló ti jẹ́ pé ìwọ àwọn ọmọ wa ẹja pè fún wa ìwọ àwọn ìyàwó wa ẹja pè fún wa eléyìí ti bẹ́ẹ̀ nù bẹ́ẹ̀ ti máa ń sọ bàbá. ẹ ọlọ́run bá wá ní oníṣàgbéga fáwọn ọkọ lórí àwọn ìyàwó lórí àwọn ìyàwó èsì kó ń ṣàgbéga kọ́pì ẹ̀gbọ́n kẹtìlọ̀ tó ń bẹ̀. wàlẹ́ rìjálì alẹ́ ìlà dára ọlọ́run ti àgbéga fáwọn ọkọ lórí àwọn ìyàwó wọn. èsì kí wọ́n ti tẹ orí wọn mẹ́lẹ̀ à ni ọlọ́run bá ó kọ́ wọn ní ó gbé wọn já nípò lórí àwọn ìyàwó rẹ̀ obìnrin kan wá yarí ó ní pé ìgbì táwọn tó ń ta àwọn òrùka làwọn gbà bí àwọn ṣe ní quality pé àwọn dọ́gba ní pts ọ̀pẹ ìkóso máa lọ lóhùn àtọ́kọ̀ òun ìrọ̀lọ́ pa òrùka òun ìgbọ́n olùkúmà lálẹ́ òkú òkú torí ẹ̀ lè jọ wípọ̀lù. bákan náà ìyàwó inú pé ọlọ́run fún ọkọ láti lọ lórí ẹ̀ ní ọkọ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kí àwọn ọmọ sọ àti tán. bọ́kọ bá ń sọ ọ̀dà bẹ́ẹ̀ kẹ́bí àwọn bàbá àtàwọn ọmọ wa nì. táwọn ń sọ ẹ fún wọn sọ inú ẹ̀kọ́ tẹ́sí nù. wọ́n á ń kúnlẹ̀ ọba yóò fò bàbá sọ̀rọ̀ òtún tó tó tó tó tó ti fìjọba sani kí lọ́lọ́ fẹ́ ti ṣe tí kò tó dàpọ̀ fi ọlọ́ torí di ilé tí aṣíwájú rẹ̀ bá ń sọ̀rọ̀ nínú òfin ọlọ́run nínú Islam wa nù ọ̀sẹ̀ ti gbọ̀ náà nígbà tó bá kú lẹ̀ ni wọ́n wàá fi bẹ́ẹ̀ náà ọkọ gbọ́dọ̀ máa wí kí ìyàwó náà máa wí ẹ̀yà tí tọkọ bá bá yìí rẹ̀ lẹ́sẹ̀tọ̀ wọ́n sọ̀rọ̀ wọn náà máa dá sí. òtúmọ̀ sí pé wọ́n sọ obìnrin sí ẹ̀yìn wọ́n ti pè wọ́n ti gbé ní kéèké orí rẹ̀ bá. òtúmọ̀ sí wọ́n sọ bíi tìǹbìrì. lẹ́ ṣùgbọ́n ẹ̀kọ́ tẹ̀sán sàn wà. obìnrin wọn jẹ́ ike ọgbọ́n wọn kọ́kọ́ rẹ̀ nípa pípọ́n náà máa já ọ̀rọ̀ pàmò kan rẹ̀ lẹ́nu. bákan náà nínú àdúlọ tó lọ fún ọkùnrin lórí obìnrin òun náà ní í gbé gbogbo tí ọba ṣe ọgbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ náà pàápàá jùlọ yọ jáde kúrò ní ọkọ rẹ̀ lọ síbi kan lọ́gbà yọ̀ǹda náà àmọ́ wọ́n fẹ́ kí fún wọn ní general permission ìyọ̀ǹda tó gbogbo pé gbogbo ibi tó bá wù lọ ní gbogbo ògbà òun lè jáde kó má ti wò á ah, general commission ọ̀dà rẹ̀ gbogbo ibi tó bá wù lọ ní ọmọ ibi tí ọ̀dà wọ̀ ní gbogbo ògbà tó bá wù àkókò tí ọ̀yẹ́ wọ̀ lórí rẹ̀ ẹ̀sán lè sọ pé ó kì ìgbà tó bá jẹ́ pé ibi báyìí lọ fẹ́ lákòókò díẹ̀ ìgbà báyìí ayọ̀dá fún ọkọ̀ òṣèlú ayọ̀ǹda fún ọ pé o lè lọ. tọ́ وللرجال عليهن درجة láàrin bàbá àti màmá kóbìnrin pẹ̀lọ́pọ̀ rẹ̀ talọ́gàjù talọ́gbọ́dọ̀ gàjù lọ́dọ̀ rẹ̀ ọkọ rẹ̀ ọkọ rẹ̀ gàjù bàbá lọ ọba àjùmọ̀mọ́ lọ nínú gbígbọ́ àti títẹ̀ láti tí bàbá rẹ̀ bá pa aláṣẹ kan tọ́ta kó tọkọ rẹ̀ tọkọ rẹ̀ ní òfìsè wa tí ọba ti takò tọ́lọ̀ tí màmá rẹ̀ bá pa aláṣẹ kan tọ́ta kó tọ́lọ̀ rẹ̀ àti tọ́ta kó tọkọ rẹ̀ tọkọ rẹ̀ ní òfìsè wa lópin ìgbà tí tọkọ rẹ̀ náà bá ti takò tọ́lọ̀ láyé fún àwọn òbí mọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ wàhálà ò ní náà. àmọ́ kí ni máa ń ṣẹlẹ̀ onígbé ìgbà táwọn bàbá àtàwọn màmá tí wọ́n bá ti fẹ́ máa kọ̀ǹtróòlù ilé ọkọ ọmọ wọn látòdé wọ́n fẹ́ máa lo remote control láti fi máa kọ̀ǹtróòlù ọmọ wọn ránṣẹ́ bí mo máa wá jókòó nù àbí ìyá rẹ̀ ò jókòó bẹ́ẹ̀ ẹnì kan wí lákọ̀ọ́kọ́ kò ní kà fún ìtọ́pọ̀ ń náà níwọ̀n bá tún yá à sọ̀rọ̀ yìí bí eré ọ̀ká sí bíbọ̀ sì máa jókòó nù gbàgbọ́dọ̀ sí ní nípa lórí ọpọlọ rẹ̀ wọ́n bá yá lọ náà bá blásítà bọ́ọ̀mù yẹn a ló sọ ni ń gbọ́ báwa lọ bá bẹ̀rẹ̀ àti ọkọ ni àti bàbá ni ọtakora wọn tí bàbá náà wà lò títí tí ó fi balẹ̀ ọkọ ara rẹ̀ jẹ́. bàbá òsì ní fi ọ ọjà ó ní iye ìgbà tó tún lè ṣe ń lé bàbá rẹ̀ tó fi sún wọn. ìwọ yìí náà ní ti dé wá dájú lọ́sí tó lọ sí tó yẹ fún ọmọ bílíọ̀nù. ẹ̀yin náà lẹ́yìn ló fi lé ọkọ lọ. ẹ̀tọ́ a lẹ́nu wà gbọ́rọ̀ kọ́kọ́ lẹ́nu bọ́ bá padà ní à lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí ní gbọ́rọ̀ tó bá tuntun tó mẹ́ta ẹ̀ sìn ma. gbọ́rọ̀ mà. nígbà ti fa ọmọ kí ló dé tó tó wà torí bá gbogbo ọlọ́run fẹ́yìn láti lọ lórí àwọn ìyàwó yín ọlọ́run bá wá ní agbára wa dájú dájú lórí gbogbo nǹkan gbogbo èèyàn gbogbo ẹ̀dá gbogbo gbogbo àyè láti kò bẹ́ẹ̀. ẹ̀yin náà àbí àti àwọn ọlọ́run ẹ̀yin náà wà ẹ̀mẹ́ sì darí lò ọlọ́run kìlọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ náà wọ́n sì darí lò wọ́n ti ní wọn náà níbi níkan all in all ọmọ wa ti ìjà yẹn lò hakeem ọlọ́gbọ́n ti lọlọ ọgbọ́n ti ẹ pẹ̀lú agbára agbára rẹ pẹ̀lú ọgbọ́n. lọ́wọ́ wáyà yìí a lè fi àwọn òfin tó wà ń bẹ̀ ọkọ̀ jọjọ. nínú àwọn òfin ìbáàrí nínú àyà yìí wọn náà lè sísọ sọ́nà ọ̀rọ̀ àtọ̀ nípa kíkọ obìnrin sílẹ̀ ọlọ́ni wọn mọ̀tọ́lọ́kọ́ bí ọ̀tọ̀ ọ̀sọ̀rọ̀ ẹ̀ǹfọ̀sẹ̀ ẹ̀ǹdà tẹ̀lé ẹ̀tẹ̀ kúrò àwọn obìnrin dáná pọ̀ sílẹ̀ wọn rò sẹ̀ lẹ́yìn kíkọ̀ wọn sílẹ̀ ní ọ̀dẹ̀ àwọn ọkọ wọn títí kúrò mẹ́ta kúrò àì àbí ìmára lẹ́ẹ̀mẹ́ta. àyà yìí tọ́kárí gbogbo obìnrin tá a bá kọ́ lẹ́nu àbá àwọn kan yàtọ̀ sáwọn míì lọ́kárí pé àpòkáàdà kí wọ́n gbélé ọkọ wọn rọṣẹ̀ títí tí wọ́n ò fi ṣe nǹkan oṣù lórí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ó lè dóṣù mẹ́ta lọ wáyé bẹ́ẹ̀ ó sì lè dóṣù mẹ́ta lọ ó sì lè má dóṣù mẹ́ta ṣé gbogbo wọn lọ bá wí àbápá kan bẹ nínú àwọn obìnrin tá a pọ̀ ọ́lẹ̀ tóbi yọ̀ bá wí bẹ́ẹ̀ ni ìmẹ nínú àwọn obìnrin ẹni tó sọpé tó ọba kọ ọlẹ òbúkátà láti rọṣẹ kankan lè rẹ àwọn eléyìí àwọn náà ní gbogbo obìnrin tó ọba kọ ọlẹ kò tó wọlé ẹtí tó yìí kò tí ì wọlé lọba lọ fẹ máa ọkọ ọlẹ ìbò ló ti wá rọṣẹ bí tání kò ní rọṣẹ kankan pàtó ṣe pé kò tí ì wọlé. tó fi lọ kọ́ ọ lẹ̀ kò ní ro kankan ọlọ́run bá sọ nínú Suratul Ahzab ìgbéró àwọn obìnrin bẹ́ẹ̀ tẹ ẹ fẹ́ tẹ ẹ kọ́ lẹ̀ kó tó di pé wọ́n wọlé lẹ́sùn kọ̀ wọ́n lẹ̀ ọlọ́run ní bàmá lẹ́kùn mẹ́rẹ̀ yìí nàmìnà ìdájẹ́ ìdájẹ́ dùn náà ẹ̀ ní ìdá kan irú àwọn obìnrin bẹ́ẹ̀ ò ṣe fún yìí èkí náà bá ní pé ọ̀sẹ̀ ìdá ìdá bá wò eléyìí jẹ́ tòmìnì tó ti wọlé. bákan náà gbàtọ̀ ọkọ ìyàwó rẹ sílẹ̀ ó lóyún inú oyún ìyàwó yìí wà tóbi kọ́lẹ̀ aboyúnbìnrin kìí ṣe nǹkan oṣù inú ìmọ̀ra náà lọ́wà títí ìgbà wo lòun ó dúró dà tí wọ́n bá kọ́ ọ́lẹ̀ yóò dúró bí ìgbà tó bá bí ọmọ àánú rẹ̀ ọlọ́ni wọ wùlátù àmàlì àjọlò hùnà ànyàwó àná hàmìlà hùnà àwọn aboyún obìnrin ìgbà táwọn oṣù ó dà tí wọ́n rò rẹ̀ dà bá kọ̀ wọ́n sílẹ̀ títí tó èmi ò yọ̀ ọ́ onílọ̀pọ̀ ọ̀lẹ̀ ó sì bímọ lọ́la ọ̀pọ̀ ọ̀lẹ̀ lónìí ẹ̀yin oṣù mẹ́ta ló tó bí máa tọ ẹkú sùúrù sòwò ti tọ́tọ́ bá tó bí máa tó tó di ẹ̀rí tí àti ẹ̀ parí kí wọn la gbàlérò níta gbàlérò ní ìsìn pẹ̀lú sàlásàtà kúrò ẹni tá a gbàlérò pẹ̀lú wọn lóbìnrin tí ń sìn fún èyí tí ń sìn fún ṣùgbọ́n èyí tí ò sìn fún báyà látàrí kó kéré àbí látàrí kó ti gbó àwọn ti mọ iye ìgbà táwọn dúró lẹ́yìn tí wọ́n bá kọ̀ wọ́n lẹ̀ lóṣù mẹ́ta ẹgbẹ́ náà ti sàlàyé nínú sóra kọ̀ọ̀la oṣù mẹ́ta làwọn fi dúró yẹn kí èsì èsì fún oṣù torí kó kéré wọ́n yẹn yàn fẹ́ ọmọ ọdún mẹ́jọ oṣù bẹ̀rẹ̀ ẹ̀kọ́ fún akọ̀ọ́lẹ̀ oṣù mẹ́ta lọ́wọ́ dúró àbí ìyá tó kọ́ ọ́lẹ̀ ó ti dúró ìyá ti ń lọ sixty five tọ́ba lọ kọ́ ọ́ lẹ̀ kò sí nǹkan oṣù máa yóò dúró oṣù mẹ́ta. kí ni tá a gbà léwu pẹ̀lú kéèké yìí ṣe ń sìn nǹkan oṣù ó dúró dàdáàdàdà kòrò nǹkan oṣù ẹ̀mẹ́ta àbí mara ẹ̀mẹ́ta. níta gbà léwu pẹ̀lú rẹ̀ ní ẹlẹ́sìdírọ́ọ̀ abẹ́ màmẹ́dájú ilé àkòbí ti máa ń kó sí kankan tiẹ̀ nílẹ̀ mọ́. torí tó di kọ́ lọ kọ́mọ́ di kọ́ máa lúkọ jẹ́nẹ́rà. nígbà tó bá wá lọ tí ọba dúró oru ti dúró báyìí tó délé ọkọ mi tó fi máa tọ́ bá lè wọ́n lọ lọ máa ń kọ́. tó àmọ́ nígbà tó bá ti dúró tó ṣe nǹkan oṣù eléyà á fi hàn wá yóò mú àmàdájú pé àkòbí ti máa kò ní tó fi pamọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀ríṣà èyí tó máa ń wáyé lẹ́yìn ìgbà tí ọkọ bá kú gómìnà máa ń jókòó sùn mẹ́rin àtijọ́ mẹ́wàá eléyẹn àlàyé tó wà ń bẹ̀ ní pé ìjọ́sìn fọlọ́ ní ní pọ́nbélé ìjọ́sìn sùn mẹ́rin àtijọ́ mẹ́wàá oníṣòwò kan tó gbé ẹ̀sìn ní. tọ́ eléyìí táyé bá fẹ́ fi máa bọ́yá kò fi máa ọ̀hún náà nítorí pé tó bá ti kóso àkọ́kọ́ lóṣù yìí ìjọ márùn lápèjúwe ó tún ti lóṣù tí ń bọ̀ ìjọ márùn lápèjúwe ó tún ti lóṣù tí ń bọ̀ ìjọ márùn lápèjúwe gbogbo yìí ní ìṣẹ̀lẹ̀ wà lọ́pọlọ wa gbogbo yà àbọ̀ lóyún àbí òye kúkú pátápátá ikú obìnrin yóò lóyún kọ́ ọmọ lọ́ọ̀rẹ́ tọ́ ṣùgbọ́n ìjọ mẹ́ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá mẹ́rin àtijọ́ mẹ́wàá pé lóyún